رب العالمين ولي الصالحين رحمن الدنيا والآخرة ورحيمهما والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين معاشر المصلين السلام عليكم ورحمة الله وبركاته تلاوى زاد المعاد في هدي خير العباد للإمام الحافظ العلامة ابن القيم عليه رحمة الله لتسواجه yóò máa wáyé lórí tíra wa tá a mọ̀ sí Zadu al-Ma'ad tí olùmọ̀gbà tí a mọ̀ sí Ibn al-Qayyim níbi tí adé níbi ọ̀rọ̀ tí olùmọ̀wá tí wọ́n fún ní àkòrí faslun fi dawabihi sallallahu alayhi wa sallam àkòrí tí ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan igun àwọn nǹkan igun tànàbí ní àwọn nǹkan tí igun ọ̀rọ̀ ti lọ lórí ẹ̀sìn orúkọ wọn àti àwọn ìran ẹ̀sìn tó ń ṣe ọlọ́wọ́n ọba ní bákan náà ìbáka alibirad ìbáka àyè ní adé wọ́n ní. ومن الحمير إنه هو كتكتة تيانا بني أقام بيتين جاء عفير رقارنا إنه كتكتة وكان أشهب عواتينا بإليروني أهداه له المقوقس ملك القبط إليه ó wà ní àwọn tí ọba mísírọ̀ ìgbà náà táǹpì ní Muqayqis ọba àwọn aqibt ẹ̀rí ìlú àwọn aqibat ní gbogbo oríkùsùn ilẹ̀ mísírọ̀ ó wà ní àwọn kan tó bùn òṣèlá Muhammad ẹ̀rí àlàyé ti lọ lórí nígbà tí ó rí ìwé ìfiránṣẹ́ tànàbí ìfiránṣẹ́ sí tó sì kà á ọwọ́ àbùn ànábì láwọn oríṣiríṣi ẹ̀bùn pé ó ṣe ọlọ́run ànábì gbàyìn ló dé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀rí kò gba ìsìláàmù o òun ló fún ànábì ní Maria tàǹpẹ̀ ní alukọ̀bọ̀tẹ́yà tó bímọ tí í ṣe Ibrahim fún ṣe ọlọ́run almuhim òun ló dá òun ló bùn ànábì ní Ufair nínú àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ yìí وحمار آخر أهداه له فروة الجذامي omi inú kẹ́tẹ́kẹ́tẹ́ mi ẹni tó tún bọ ànábì òun náà ní farwatu aljuzami ọ̀rọ̀ ti lọ lórí ẹni náà tó náà bùn ànábì ní àwọn ẹ̀bùn tó pọ̀ òun la sọ wípé ó jẹ́ olórí ní ó ń kọ̀ǹtró apá kan nínú ilẹ̀ sham ibi tó ń pè ní aila وذكر أو وذكر أن سعد بن عبادة أعطى النبي صلى الله عليه وسلم حمارا فركبه wọn a sì máa ń sọ pé ànábì tún ní kẹ́tẹ́kẹ́tẹ́ kan ẹni tó bùn ọ̀kan náà àwọn sàábì rẹ̀ ní Sa'd ibn Ubada Sa'd ibn Ubada kan náà àwọn sàábì tó gbajúmọ̀ tó ṣe pé taharraka arshu rahman yawma mawtihi ìjọ tó kú tálẹ̀ aráṣẹ ọlọ́wọ́n ọba tó méjì títí báyìí wa shaya'ahu sab'una alfan min al-malaika kódà ètò tó seventy thousand nínú àwọn màláìka ànábì sọ pé àwọn náà wọ́n àtẹ́ǹdì janaza rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọlá tí ń bẹ fún sáàdù yìí ọ̀kan náà àwọn sàbí ànábì tó gbajúmọ̀ ni òun náà wọn àwọn ní ó bu ní kẹ́tẹ́kẹ́tẹ́ kan ànábì sì gùn ó eléyìí òun ni èyí tí wa sọ pé àkọọ́lẹ̀ gbé jáde tànàbí ní inú àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ wọ̀mínà ibil ó tún ọkọ̀ àwọn rànkúnmí pẹ̀lú àti sẹ́sìn ìbáka kẹ́tẹ́kẹ́tẹ́ látún sọ yìí wọ́n ló tún kù kan o nínú àwọn ìran nǹkan tí ó jẹ́ nǹkan ọ̀sìn àbí nǹkan ọ̀gbìn tànàbí ní. قيل ومن الإبل القصواء nínú nínú ràkúnmí oní ràkúnmí kan wọ́n pè ní alqaswa eléyìí náà àmọ́ jẹ jáde níbi ọ̀rọ̀ tó máa ń sàlàyé nípa ànábi wa gun alqaswa wá sí ìrìnàjò pẹ̀lú qaswa orúkọ kan nínú àwọn ràkúnmí rẹ̀ ni. وهي التي هاجر عليها ولون قدنا نبي في سيجرة يتو في سينيا جلات مكة جادل في مدينة ون قصواي والأضباء ورطنك وانقني الأضباء والجدعاء وتنك تنقني الجدعاء الأضباء تنجبي أوناني rànkúnmí tí wọ́n bá lù nímú wọ̀jàdìá èyí tán bá lù létí àbí tó já létí. olùmọ́wá ní wàlámúyẹ́kún bíyìn máa ọ́bùbọ́n wàlà jàdẹ̀ kì í ṣe kí bóyá etí wọn já o àbí mú já o tàbá ní etí àwọn rànkúnmí yẹn ọjà náà fi ń pè wọ́n lórúkọ báyìí wọ́n ìnàmá sùnmíyàtà lílàrí wọ́n kàn sọ wọ́n bẹ́ẹ̀ ni wọ́n pè kan ní àjámú wọ́n pè kan ní àjálétí nínú àwọn rànkúmí kan tí wọ́n tún ní oṣù ọlọ́run ọba ní yàtọ̀ sí alqaswa wàkílá kánàbì ó bí ní ha àbúrún fásúmìyà tìbí wọn tán ní alákùnrin etí rẹ̀ jánà náà fi ń pè bẹ́ẹ̀. وهل الأطباع والجدعاء واحدة أو اثنتان فيه خلاف يعني àwọn olùmọ̀tún wa ni ṣé èyí tá ń pè ní àlàbùbá yìí àti àjàdìá yìí nínú àwọn rànkómi yìí sí méjì ni wọ́n ní àbẹ́yẹ ọ̀kan náà ní jẹ́ orúkọ méjèèjì wọ́n ní àwọn olùmọ̀ wọ́n tún fi ìmọ̀ ara wọn bí ilé ìpè ẹyọ kan náà ni àwọn kankan ń pè ní àdùbá àwọn mi ń pè ní jáde àárín tọ́ olùmọ́wá ní wọlé àdùbá ìyàlẹ́ ti ká ní ti látúntúbà wọn ní èyí tí wọ́n ń pè ní àdùbá yìí òun ni kò sí àǹkómi kan tó síwájú ẹ̀ tó máa ń sẹ́rìn àjò yóò máa lọ ni kò sí rìnrìn àjò ẹ̀ ní rí kọ́ rẹ̀ àǹkómi kan ò sì ní gbà wájú ẹ̀ wọ́n là mọ̀ pé rankumi ìsìn kan tí máa ń sáré ṣùgbọ́n èyí tí èyí tí sáré bá rìn òun padà bá tí ọmọ lọ kẹtì tí sì ru jẹ́ńjẹ́ ẹrù tí ru jẹ́ńjẹ́ nínú ẹrù tọ̀ bí rankumi bá wá lẹ́mìí tó ṣe wípé kò ní jẹ kò ní yóò ti sọ oúnjẹ yóò ti ìrìn tí ń rìn ràkúnmí mi ò lè kọjá ẹ̀ wọ́n ní ràkúnmí èyí tó ń pè ní àlàbùbá ìyàlẹ́tì káàmìtì látòṣùbà tó bá wà lórí ìrìn àjò gbogbo àwọn ràkúnmí yòókù àwọn ràkúnmí àwọn sàbẹ̀ yòókù ẹ̀yìn ni ọmọ wa ẹnìkan ò ní já alẹ́ ثم جاء عربي على قعود فسبقها wọ́n ní ṣùgbọ́n jọ kan ìrìnàjò kan bẹ tí wọ́n àròkò kan larubawa òun alóko ni òun wá ni ràkúnmí kan kọ́ọ̀d akọ ràkúnmí kekere ni kì í dàgbà púpọ̀ ó jakọ àmójútó gùn fásabakọ̀ ha ọlọ́kàn òun náà ó strong ni nǹkan yẹn wá ní àwọn mùsùlùmí yòókù lára pé ah, àǹkúmí tẹ́nìkan àǹkúmí tá a mọ̀ yìí ọ̀fẹ́ wọ́n sàfẹ́rẹ́ tí wọ́n bá kàbá kan pé àǹkúmí eléyìí ti lè gba iwájú àǹkúmí oṣù ọlọ́run pé àǹkúmí táwọn mọ̀ yìí kò sí àǹkúmí ọ̀hún wọ́n máa tẹ̀lé ni. فقال رسول الله صلى الله عليه وسلم ونجي محمد ọ wà sọ gbólóhùn kan àdìsí tó lálàáfíà gbàtàrí bí ìṣesí àwọn mùsùlùmí ṣe rí ànábì ní inna haqqan ala Allah an la yarfa'a min ad-dunya shay'an illa wada'a Allahu akbar ànábì ní ó ti di ẹ̀tọ́ lọ́dọ̀ ọlọ́run ìyẹn ni pé ọlọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ fún ara rẹ̀ lórí ara rẹ̀ òun ò ní gbé nǹkan kan ga aláyẹrẹ fáamínà dúníà ṣẹ́yí á kó jẹ́ kí nǹkan kan ko láyé kó lórúkọ kó nípò kó lágbára kó lọ́rọ̀ tí wọ́n kó a lọ gà pé á ìlú lágbájá ò ìlà wàdà àfikọ́ náà wọ́n bọ́ lẹ̀ níjọ lọ kò lè máa gógógógó tí ọmọ yóò ní ọlọ́run ti ṣe lẹ́tọ̀ọ́ ni kéèyàn nìkan ò ní yóò nígbà kan tí ó ṣe kíni tí ó wà lẹ́ẹ̀ mọ́jọ rẹ̀ má dára yín láàmú. ràǹkómi tẹ́ rò pé wáyà nìkan ò ní sáwájú ẹ̀ yìí ọlọ́run fẹ́ fi kíkún òun náà ṣe kíni o kó máa kó wálẹ̀ náà ni ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ lọ́rùn ààrẹ wípé nǹkan kan ò ga láyé àbí kó ṣe kíni o kó sì rẹ ìyẹ́ rẹ̀ ńlẹ̀ وغنم صلى الله عليه وسلم يوم بدر جملا مهريا لأبي جعل لأبي جهل في أنفه برة من فضة يعني نجوكم بدري رقمي كمان به في النبي أقولني أوجه وراءكم ẹni tó ní òun làbújálì ògbóǹtarìgì kèfèrí gbàtí torí pé ogun yìí ló bá lọ àbújálì ogun bá délì sọ nínú àwọn ọ̀rọ̀ ogun tí wọ́n kó wọ́n padà wá rí àkómi kan tó jẹ́ ti wọ́n pè ní jamala mahiriya alimahiri nisbatan ila qabilatin min ahli al àwọn ará yemen àwọn náà ń jẹ́ ìdí fámìlì kan ní jẹ́bẹ̀ odidi ìran kan ni àwọn yẹn wá dá ràkúnmí wọn mọ̀ ràkúnmí wọn mọ̀ lágbára gan ó mọ̀ strong ó lè rìn ó lè move ó lè rẹrù sọ pé láàrin àwọn lábáwá gan tó bá tún ní ràkúnmí àwọn máàlì lélẹ́yìí ó jẹ́ ṣà ó sì wọ́n lówó irú àkúmí yìí òun ni Abuja lè gbé wá sógun bádìrì tó sì fi bá ogun lọ ọwá jẹ́ nǹkan tá ànábì alayhi salatu wa salam tí wọ́n kó ní ọ̀rọ̀ ogun kọ́dà níbi mú ràkúmí ó tún ní nǹkan kan bíi fílbọ̀ ìyẹn sílvà níbi mú ike imú rẹ̀ báyìí tí wọ́n tún fi tán fi síbẹ̀ tọ́ fa àdáhùn. يوم الحديبية ليغيظ به المشركين نجو حديبية جتي ìṣẹ̀lẹ̀ Hudaybiya ṣẹlẹ̀ òun náà ní ọdún tí wọn ò jẹ́ ká nábì ọwọ́ mọ́ká tó fẹ́ ṣe umura tí wọn ò ní wọlé ìyẹn lọ́dún kẹfà lẹ́yìn bàtà nábì ṣe é jẹ́ra tán. àwọn kèfèrí yóò dó yìí àwọn mùsùlùmí ní bọ̀ yìí kánáà fẹ́ ṣe múra ni àwọn òbógun wa àkọ́kọ́ múra táwọn mùsùlùmí fẹ́ ṣe tí wọ́n wọn ibi kan tán pè ní Hudaybiya pé ẹ̀ ní wọlé àlàyé ń bọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí náà ní anabi tó gbajúmọ̀ láàrin gbòòrò wípé rakumi rẹ̀ wọn wà náà ọ̀ràn kó mẹ́ta náà gbègbè lọ́wọ́ lójú àwọn kẹfẹ́rí náà nígbà tá a ṣe ogun ànábì padà wá ní ẹ̀ránkúmí yìí ọ̀yà àbùn lágbájá wọ́n tún wá rí ránkúmí pé yéé torí wọ́n dá àmọ́ ní gbòòrò mọ́kà pé ẹ̀ṣá ní Àbújá lè ló sì ní òun náà ló tó ní ṣùgbọ́n ó ti padà di ọ̀rọ̀ fún mùsùlùmí lọ́jọ́ tí wọ́n pàdé pọ̀ tí wọ́n ní àwọn mùsùlùmí ò ní wọlé nǹkan kan yìí so ọjọ́ tí wọ́n ọní ọjọ́ tá níbi padà bùn ẹnìkan nínú àwọn èèyàn nínú àwọn mùsùlùmí pé àkúnmí ìyọ́yá àbùwọ́ lágbájá àwọn kèbèrè tí wọ́n á rí i pé yéè wọ́n tún rántí ẹ̀rí wọ́n rántí nítorí ti kọjá ìjogún bádẹ́rì ẹ̀rí àkúnmí ànábì tún ní ẹgẹ́ bí sọ pé gbogbo ń tà ànábì ní ni olùmọ̀ wa ń sàlàyé. وتواني وكانت له خمس وأربعون لقحة ونتني أوان انتوتو márùndínláàdọ́ta forty five àwọn àkúnmí tó ṣe tó ṣe tó ti tó jábo tí wọ́n ti gùn àbí tó ń fọ́mọ lọ́yàn lọ́wọ́ èyí tó ṣe pé wọ́n ti wọ́n mọ̀lákọ́há wọ́n ti wọ́n ti gùn àbíkọ́jẹ́ pé wọ́n ń fún ọmọ lọ́yàn lọ́wọ́ ó tún níyẹn lọ́tọ̀ láàyè ọ̀tọ̀ wọ̀kánà ti láhù mahariya ó tún wá ní abo kan òun náà wá láti kọ̀bílà tá a sọ yìí àwọn àkómi tí ó máa ń strong tó sì da àkómi mahariya arsala biha ilayhi. سعد بن عبادة من نعم بني عقيل àwọn tó fi ránṣẹ́ sí òun tó ránṣẹ́ àwọn àkúmì òun náà ni Sa'd ibn Ubadah tá a sọ̀rọ̀ rẹ̀ tán òun ló ní kọ́kọ́rọ́ àkúmì yìí fún ànábì nínú àwọn ọ̀rọ̀ àwọn Bani Uqayl Bani Uqayl ìrànkan ni wọ́n nínú àwọn alihamiya àwọn ìran ilẹ̀ yamani lọ́hùn náà ni tọ́ níta sàtẹ lọ ànábì tún ní forty five rankumi míì tájàbo tálẹ̀ bímọ tí wọ́n lè gùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. eléyìí òun ni rankumi tó rinlẹ̀ tẹ́gbà wá gbé wá wọ́n wá fẹ́ sọ̀rọ̀ ewúrẹ́ òun náà kò jọ̀rọ̀ ẹyọ ọ̀kan méjì náà lọ wọ́n ní wàkánà tíláhùmí àtúnṣáà. ànábì tún lé wúrẹ́ o ọgọ́rùn-ún ló ń ṣe ọ̀rọ̀ wọn bá ní. wàkánálá ìyórí duantẹ́sì kì í kó lé ní ọ̀ndrẹ́ndì yẹn kì kó kó káyọ̀ pé kó máa sìn ká tún máa bímọ. كلما ولد له الراعي بهما ذبح gbogbo àwọn abo tó bá nù wọn yóò sì pa omi ní ààyè rẹ̀ ọ̀fẹ́ kó ju ọgọ́rùn yìí náà lọ tó bá ti gbọ́ kí wọ́n ní wọ́n tún bí ma ó ti tún ṣe kínní kan yóò sì pa pé ẹ̀pẹ́ eléyìí ẹ̀pẹ́ eléyìí fún lágbájá rẹ̀ so kò ju within hundred yìí náà lọ tó bá ti gbọ́ pé wọ́n ti tún bí ma yóò ní ẹ̀pà kan ẹ̀tún pa kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wàkánà síláhù sábùrún àánú mọ̀nà ṣíhá. ترعاها ترعى ترعاهن أم أيمن ولتواني àwọn abo méje kan nínú àwọn ewúrẹ́ ẹ̀rí wọ́n ní mànáyé mànáyé ìjámu màníhà ti jẹ́ bẹ́ẹ̀ òun náà ní àwọn abo tí wọ́n bá fún yàn níbẹ̀ nígbà tí wọ́n yàn fún yàn rẹ́ran sìn pé tó wọ́n ní oní tó ntótó méje bóyá ọ̀kan ni ń sọ̀rọ̀ ságbà ewúrẹ́ yìí wàrà rẹ̀ máa fún un mu ó tó méje bẹ́ẹ̀ méjèèjì yìí ọlọ́run ló wà ń sọ ọlọ́run ọba kó fún Ummu Ayman tani Ummu Ayman yìí òun náà ni ìyá tí ó bí Usama ibn Zayd tó jẹ́ ìyàwó fún ah, Zayd. ẹ̀rí zaidu yìí òun ni ọ̀dà ẹ̀ ọmọ ẹ̀mẹ́nì yìí bóyá tẹ̀sí sọ̀rọ̀ ń parẹ́ rí òun ló jẹ́ fún anabi sallallahu alayhi wa sallam tànàbí padà bọ́kùn lẹ́rùn rẹ̀ so ó súnmọ́ anabi púpọ̀ ó sì tọ́jú anabi ní kékeré púpọ̀ ìpìlẹ̀ rẹ̀ wọ́n ní ló jẹ́ fún bàbá mọ̀rọ̀kọ̀rọ̀ ti lọ lórí níwọ̀n bá síwájú. àwọn ewé méjèèjì yìí òun ni ànábì wa kó fún ọmọ ayémánu pé kó máa tọ́jú ẹ̀ eléyìí òun náà ní ibi tí olùmọ̀wá sọ gbogbo tó ní ṣe pẹ̀lú àwọn dábàá dábàá tó ń ṣe ọlọ́wọ̀n ọba ní wọ́n ti sọ ẹ̀sìn ìbáka rànkúnmí kẹ́tẹ́kẹ́tẹ́ wọn parí ẹ̀ síbi ewu rẹ̀ pẹ̀lú yọ̀ǹda Allah ìtẹ̀síwájú ọmọ wáyé níbi àkòrí tuntun faslun fi malabisihi sallallahu alayhi wa sallam àwọn aṣọ tó ń ṣe ọlọ́wọ́n ọba wọ̀ láyé àwọn aṣọ wo ló tiẹ̀ wọ̀ gan irú aṣọ tó wọ̀ àti bó ló ṣe wọ̀ àtìgbà wo ní wọ̀. pẹ̀lú ọ̀dà lọ eléyìí ni àkórí tí olùmọ̀wá sọ kó kàn ó faslun fi malabisihi yìí alayhi wa alihi wa sahbihi wa sallam ọlọ́ọ̀bà kó bá ṣe ìkẹ́ tó pọ̀ fún ṣe ọlọ́ kó bá kí àwọn ará ilé àwọn sàhábà rẹ̀ kó dà wá náà fún àwọn ẹni rí اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعطنا عاقبتنا في الأمور كلها وأجلنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم أنفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وارزقنا علما تنفعنا به ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد